الذين هادوا والنصارى والصابئين من آمن بالله من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه واذكروا ما فيه لعلكم تتقون ثم توليتم من بعد ذلك فلولا فضل الله عليكم ورحمته لكنتم من الخاسرين ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاكع لونها تسر الناظرين Báàjẹ̀ fẹ́ gbọ́n lé ṣùgbọ́n ọlọ́run ọba ọba tọ́lá rẹ̀ ga ọmọ nǹkan rẹ̀ wá eléyìí òjò ọba pípàdé wa lónìí ọlọ́run kó tó ṣe sóore kó fi wá ṣe dáadáa ala kulli shay'in qadir. àyà tá à ń bá bọ̀ tá a bá débi tá a bá dé ibẹ̀ náà Si. ohun tí àyà yìí ń sọ̀rọ̀ ń pa rẹ̀ fún wa òun ni ìgbàgbọ́ òdodo àtẹ̀sán ẹ̀ ìgbàgbọ́ òdodo àti ẹ̀san rẹ̀ ọlọ́run bá ní innal ladhina a ti ń tu àyà yìí bọ̀ a ti wá débi man amana billahi wal yawmil akhir ẹni ọgbọ́n ọlọ́run ọba gbọ́ tọ́jú ọjọ́ kan ìgbọ́ àṣé ọjọ́ kan ń bẹ tí ń jẹ́ ọjọ́ kan tó yẹ kí mùsùlùmí ó àwọn tó wá rọ́ kiri ká wa láyé àtàwọn ń tà rí láyé tí kì í bá ṣe mùsùlùmí tí ẹ̀sìn ọlọ́run ọba bá dùn lára ní tí òfin ní nígbàjọ́ náà ọjọ́ kan yìí lọ́dọ̀ kíríkà rẹ̀. àwọn tọrọ kíríkà wà yìí tá a fi ní gbọlọ́run gbọ́ tá a fi ní gbọjọ́ kan ìgbọ́ yìí náà àmì tó wá ni wọ́n fún ìgbọ́ ọjọ́ kan ìgbọ́. àwọn aráyà wọ̀nyí pàtàkì nítorí wípé àwọn kèfèrí ìgbà tí ọlọ́run ọba tó là rẹ̀ gáríkà nábì máa sọ̀rọ̀ fún wa nípa ìgbàgbọ́ nípa ọjọ́ ọ̀kan yìí mo tún wíwò ní wípé ayíza mìtìnà wà kúnlẹ̀ àtúrọ́ba wà áàbà ònà àìnà lámà ọ̀kọ̀rọ̀jú àìnà lámà bẹ̀rùn fún. wọ́n mà ní wípé. sílẹ̀kùn sínú mọ́tò ó wá fa àwọn ka lè nínú lọ́wọ́ nílẹ̀ wá tẹ̀lé rẹ̀ bì. àwọn kèfèrí wọ́n máa wí pé nígbà ti kú tán wàkúnyá tòrọ̀ ọba tá a ti ṣé lẹ́yìn ìgbà yẹn lọ́lọ́run tó wá gbé wa dìde irú gbèǹde wọnù wọ́n á wò wí pé ìbá ṣe pé á gbé àwọn dìde ní èéṣe tí wọ́n gbé àwọn bàbá àwọn àná dìde ṣé àwọn bàbá àwọn àti ẹni tí ọmọ bàbá bàbá bàbá rẹ̀ ẹ tó wá ń sọ pé wọ́n tún gbélé mi náà dìde bóun ó ti gbé dìde ṣé bó ha àwọn kẹfẹ́ nínú. àǹfààní bá lọ sọfọ àti níwèé ọwọ́ bẹ̀rẹ̀ jásáré kàwé ọ̀hún náà. وإذا ذكروا لا يذكرون وإذا رأوا آية وإذا رأوا آية يستسخرون إيه كنا واصل وقالوا lẹ́yìn ikú àwọn tí wọ́n ti lọ nínú àwọn kẹfẹ́rí àná onígbàgbọ́ nù ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹni tí ń gbé ayé lónìí náà kò sì ṣe pé wọ́n pàdé ọlọ́run lọ́jọ́ kan gẹ́gẹ́ bá a ti wá sọ téèyàn bá wọlé ayé téèyàn bá wọ àrà èèyàn kan ń dá fi wọ́n lẹ̀ tọ́lọ́ ìyá wọn lára jọ̀run ìyẹn wọn kí ló ń a wà fún alákòójúwe méjì tí ó jẹ́ ká mọ̀ wípé òótọ́ lọ́lọ́run ọba wa dìde lẹ́yìn ikú alákọ̀ọ́kọ́ nínú súrà tá a wà yìí tànábì ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú súrà tá a wà yìí tẹni tí ń bá ń wa olha ibrahim ìsọfún ọlọ́run ọba ọba tó láàrin ga ibrahim aleyhi salatu wa salam onye rọ́bì ọlọ́run ọba mi àríní kẹfà tó ṣẹlẹ̀ ìmọ̀ọ́ta olóògbé òkú dìde lọ́lọ́ mo fẹ́ rí bó dìde ọ̀pọ̀lọpọ̀ wa náà à ń gbáyé ìgbàgbọ́ nípa ọ̀run ṣùgbọ́n nítorí kálíbà àmọ́ wípé ìgbéǹde yìí kò sí iye méjì ń bẹ ajá fún alákòjúwe ànábì wa Ibrahim. ọlọ́run ní ẹran rántí ìgbà tí Ibrahim dojúkọ ọlọ́run tí wọ́n sọ pé èrè ọlọ́run ọba mi àrí ni kaifa tuhyil mauta olóòjì òkú dìde. ọsọrọ ọjọ́ kẹyìn ó láì lẹ́yìn tá a bá ti kú tá a tó dìde bó ti jí òkú dìde mo fẹ rí ọlọ́run mo fẹ́ rápòjúwe rẹ̀ láyé n tí èkó. ọlọ́run wá ń sọ fún nwere wá ń sọ fún wa pé àwọn àlámú tó ń mí ni gẹ́gẹ́ bọ́pọ̀lọpọ̀ náà ti wòye pé ẹlẹ́mi ọmọ wòye pé mọ́rántí ọba kan ní ọba alẹ́ yorùbá yóò nìkan àwa tá a jọba láyé ọlọ́run ní dájọ́ wa ń ṣe ju yìí àwa náà ni ó pè bá ti ń dájọ́ yìí láyé á dájọ́ yìí lọ́run nígbà bá wa dájọ́ tí ń tán yóò wá tí à ń kọ̀rọ̀ kò ní ṣe ju yìí ẹ̀rọ bí táwọn sáwọn ń pera wọn lólóṣèlú láwọn àwùjọ wa sáwọn tí wọ́n ń dá àwọn ènìyàn lẹ́bọ tí wọ́n ń sọ pé àwọn àárín tí ò rí tí wọ́n nígbàgbọ́ nù ọ̀rùn. gbogbo ẹni ó gbé yan níwájú tó lòun ti mọ̀ láàárẹ̀ tí ó sì mọ̀ lára gbogbo ẹni tí ń sọ fáwọn èèyàn wípé gbogbo bùkátà ni ẹ máa kó bọ̀ wá sọ́dọ̀ mi tẹ́ ẹ bá ti dọ́dọ̀ mi yóò bí yá nítorí kí bùkátà tí sì fi bí yá ni. tọ́wọ́ mọ̀ pé bẹ́ẹ̀ sáwọn eléyìí onígbàgbọ́ nù ọ̀run ọ̀dà gbogbo ẹni tí ń bẹ láwùjọ àyè tí ń pera rẹ̀ mùsùlùmí tí ò lè gbàwẹ̀ tí ó nígbàgbọ́ nù kó wọ́n pàdé ọlọ́run lọ́jọ́ kan àwọn obìnrin tí wọ́n ń já náà wẹ̀ fáwọn ọkọ wọn táwọn gangan ò sì lè gbàwẹ̀ tí wọ́n wò wípé àwọn pàdé ọlọ́run lọ́jọ́ kan ọ̀pọ̀lọpọ̀ ló ti wọ̀ wípé tá a bá ti kú pàápàá àwọn tí ì òun ní èrè ẹ̀ṣẹ̀ ikú òun ní kíni èrè ẹ̀ṣẹ̀ ó túmọ̀ sí wípé gbogbo ẹ̀ṣẹ̀ tí èèyàn bá wulẹ̀ kọ́ dá bó wulẹ̀ ọ̀pọ̀ tó tó bá ti kú kò sí wàhálà mọ́. ìyẹn ló jẹ́jẹ́ pé àwọn mùsùlùmí àgbọ̀dọ̀ rí báwọn Ibrahim ọlọ́run ọba léèrè ó ní fi hàn mí mo fẹ́ rí bó wọ́n wá ń bi anábì wa Ibrahim léèrè yìí pé sọ́ọ̀ gbàgbọ́ ni Ibrahim ní pé. onírè ọlọ́wọ́n bá mi olùgbàgbọ́ òdodo ni mí ṣùgbọ́n wọn fẹ́ jẹ́ kọ́kàn mi ó tún balẹ̀ sí i ń tá à ń gbọ́ ọ yàtọ̀ sí ń tá a rí mo fẹ́ fojú rí kí n gán ni ẹ̀ ọ̀rọ̀ nítorí ọba wa fẹ́ rí fàkóòdù. ọlọ́run bá ní wípé lọ wá ẹyẹ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ wá kánakáná wọ́n yí ọlọ́run ọ̀dà akọ rẹ̀ òbí kan ẹni o wá àwọn ẹyẹ wá ayékòótọ́ wá ẹyẹ ní wá kánakáná wá dàbà lápèjúwe wá oríṣi e, lọ́wọ́ ẹyẹ mẹ́rin àwọn ẹyẹ mẹ́rẹ̀ẹ̀rin yìí wá bẹ̀rẹ̀ sí máa fún wa lọ́kà bàbà kọ́ máa fún wa lágbàdo kọ́ máa sìn kọwaa wá sùn wá da ti yọ sáré wa rè wọ́n débẹ̀ o. ẹ rí wípé ẹran ẹ̀tọ́ bá mi ẹran sùn ẹran máa dáyàmọ̀ àbí ìdáyàmọ̀ adìyà máa dáyàmọ̀ bẹ́ẹ̀ ni àbí si wọ́n bẹ́ẹ̀ fàṣọrọ̀ ọ̀nà ìláyéka jẹ́ wọ́n tá a bá ti wá dá ọ màtá tó ti sìn wọn dáadáa kọ ọ wá dù wọn dù wọn tọ́ ọ bá dù wọn tán kò sí dùn wọn yẹn ń bẹ ṣùgbọ́n ń bẹ ọ̀rọ̀ ló kọ́kọ́ tó ní ìjàlá alákòlè jábàlẹ̀ ńlẹ́hónà jùzá wá mọ̀pin kan lára eléyìí ìpín kan lára eléyìí lọ́kọ́ sórí òkè kan mọ̀pin kan lára kanakana ìpín kan lára òwìwí ìpín kan lára ẹyẹlé tó ké sórí òkè ti dún wọn o ó ti sá wọn wẹ́lẹ́wẹ́lẹ́ ó wá pín sórí òkè káàkiri ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ ara ni wọ́n ti kú àbí ti kú ó ti dún wọn ó ẹran àwọn tó wá wà lọ́tọ̀ọ̀tọ̀ tó ń mà. tó mọ́jẹ́ dị lẹ́yìn ìgbà náà wá dúró kọ́ wá pe kànákànná pé ẹyẹ kànákànná o àdàbà o àparò o máa pè wọ́n kọ̀ọ̀kan ọlọ́ọ̀ni ìyá àti ọlọ́ọ̀ni ọ̀kọ̀ọ̀kan wá wọ́n bọ̀ ni. kìí ṣe pé wọ́n wà ó ọlọ́run ni wọ́n wà bọ́ ó ní sáàyà wọ́n ṣàyèrè padà wá bọ̀ ni wàhálà ọba ọba tó ọba alágbára ni hakeem ọlọ́run ọba tí dájọ́ pẹ̀lú ọgbọ́n ọlọ́run ọba ọba tó láàárẹ̀ òun máa dájọ́ ọgbọ́n bì í dín nǹkan ọlọ́run àwọn ọba tó láàrẹ́ ga ó ní níta nẹ́bí wa Ibrahim ó ṣe nìyẹn tí ó fi dá lójú gbangba alọ́lọ́run ọba ń bẹ alọ́jọ́ ọ̀kan yìí ń bẹ lẹ́yìn ikú ń bẹ àǹfààní kan ń bẹ tó pàtàkì tí ń bẹ níbi wípé lẹ́yìn ikú àǹfààní alákọ̀ọ́kọ́ tí ń sọ fún wa ni wípé ọlọ́run bò ní gbé àdìlẹ́yìn tá a bá kú tán ni ajẹ́ wípé déédéé ọlọ́run tọ́lá rẹ̀ ga kò ní pé tó kò ní pé tó ìdíje òfin ní pé tó ni pé àwọn ènìyàn kan bẹ wọ́n máa yan ẹni tí ò lágbára jẹ láyé èèyàn ni yóò rẹ̀ pàrọ̀ ayé mi ẹni tí ò wá kò ní sí ọ̀nà tí ó wọn láyé láyé ìwé kò lè ẹ̀san wo ni sójà ọgbà lọwọ àwọn tó yẹ kó wò lújọ tó yẹ kí wọ́n nǹkan ogun tí wọ́n sì ní sójà ò tún lọ kojú ogun láì ní mú nǹkan ogun lọ́wọ́ nítorí ìyá kí sì fi wọ́n sì náwó ẹni ọjọ́ lè láyé ọlọ́run ọba fún lọ́jọ́ àlùkìyàmà àwọn èèyàn ọ̀yìn àwọn jẹ láyé wọ́n tún sọ fún wa pé kí ló ṣe ń tọ́ ọ̀bà sí. àwọn èèyàn kan bẹ apààyàn ni àwọn ọ̀pààyàn lásán wọ́n tún ní pé kí ni ó ṣẹlẹ̀. tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tó bá gbé tó bá tún wá gbé lọ́rùn sóyè déédéé ọlọ́run bá wá pé báwọn. kò pé ṣùgbọ́n nítorí kí déédéé ọlọ́run ọba ó lè bá tí ọba túbá tí ọjẹyà rẹ̀ láyé yóò wá jẹyà rẹ̀ wájú òun ìrùpáláyé mi yé wa ìdínú ara àǹfààní tí ń bẹ ń bí ọjọ́ ọ̀kan ènìyàn. àpèjúwe ẹlẹ́ẹ̀kejì àwòkẹ́lẹ́dì márùn àlá. márùn àlá ọ̀bí àdúgbò wà ní Ooh. ọlọ́run ní àwòkẹ́ ladí marra ala qaryatin wa hiya khawiyatun ala urushiha ọlọ́run ní ṣe ń fún yín lápèjúwe míì àpèjúwe míì àbí káka ilé tí mbẹ lókè rẹ ni wọn náà bá mú. alam tara ila alladhi hajja ibrahima fi rabbih. كفر jáàmù àyà tí mo dòrò náà gùn ọlọ́ni àwòkẹ́ lọ́dí mọ́rọ̀ aláǹkọ́rọ̀ yà tí ń wà yíyá kọ́rọ̀ yà tó ní àlọ́ ẹ̀rọ ṣe ha ọlọ́ni àpèjúwe míì lẹ́ni tí ń ṣèrìn àjò tí ń lọ ìgbà tó wá débì kan lọ́ba nínú nínú desert lọ́kàn kan bìkan abúlé kò ọwọ́ àríkí abúlé kò yìí ya akọ wíyàtọ̀ ní àlà ẹ̀rọ ṣe ya oríkì gbogbo ẹ̀ńtọ́ wà ń bẹ̀ kò sí èèyàn kan bẹ̀ mọ́ wọn ti kú tán yàtọ̀ sí kí gbogbo àwọn tí wà ti kú tán gbogbo ti wó ògiri ti wó àlàpà ló kù. sọ wípé lóun ó jí òkú dìde bóun lọ́lọ́run ti délé lẹ́yìn ikú àwọn èèyàn kan ní ẹ ti gbóbi rí ilé wọn ni gbogbo eléyìí ti parun àwọn orí rẹ̀ náà ti rí bọ́ kọlọ̀ tó wá ní pé àwọn tí wọ́n gbé bíi náà òun tó gbé wọn dìde bóòlù ọlọ́run ó ti gbé wọn dìde ọlọ́run wá fẹ́ dé oyè wáyé pé alágbára lòun òun ó gbé wọn dìde fa amátahù lọ. lọ́lọ́run bá ní pé kò ní òsì kú bí ti ń rò ó bó ti ń sọ̀rọ̀ yẹn ọlọ́run ní kò ní òkú ọlọ́run wá pa fọ́gọ́rùn-ún ọdún one hundred years tẹ́lẹ̀ káwa yìí ọlọ́run lọ́mọ bá ọlọ́run lọ́mọ yẹn ọdún táàlù ọlọ́run já kọjá mi ogun lórí dáadáa lórí ẹni ọba lé hundred years láyé tiwa yìí láyé bisikíìtì pọ́pọ́ọ̀fù ọlọ́run lọ́mọ bí ń tọ́ ọ̀hún ti rí o ọlọ́run ní kó kú fọ́gọ́rùn ọdún ó náà jẹrà síbẹ̀ fún màbá àfà ọlọ́run bá padà wá dùn náà gidi ọlọ́run wá bi léèrè wípé níbi tó wà yìí sẹ̀mà kí ẹ̀ka máa ṣe ìrìnàjò lọ kó máa sọ nǹkan kan kẹ́mi rẹ̀ ọkàn lọ ẹ̀yìn ọgọ́rùn-ún ọdún ló tó jìdìdì ǹjọ́ wá jìdìdì wọ́n wá ń bi léèrè wípé kamula vista ọdọọdún mélòó tó lò ń bí. ọ̀la làbí àrùbà ìgbà tí ó dáhùn ó ní lamísìlè yahoo máa ń àwòbá àgbọ̀ yahoo àá ọjọ́ kan tàbí làjẹ́ ọjọ́ ni èmi gbà tí mò ń sọ̀rọ̀ yẹn ọ̀sán ọ̀sán àná mò ń sọ̀rọ̀ mo sì jí làárọ̀ òní. ọlọ́wọ́ bá wa ń sọ fún mi pé irọ́ pa ọ̀rọ̀ arọ́ níbi tó wáyé o ti lo ọgọ́rùn-ún ọdún ṣùgbọ́n nítorí kó lè bá a yí ọ kó lè mọ́ lọ́n lálágbára fàǹdọ́rọ̀. alágbára lọ́lọ́run ọlọ́run ní oúnjẹ rẹ tó gbé lọ́wọ́ fún ọgọ́rùn-ún ọdún oúnjẹ wọn yàtọ̀ ìrọ̀pá gbọ́ mi yé fún ọgọ́rùn-ún ọdún oúnjẹ tó gbé lọ́wọ́ kò change bó ṣe wà. omi tó gbé lọ́wọ́ kò ní dọ̀tí nsàlẹ̀ omi wọn omi ọgọ́rùn ọdún yóò ti gbẹ àbí ò ní gbẹ yóò gbẹ ní téèyàn gbé sí èèyàn lè rí má ọlọ́run ní ẹ̀kọ́ tó bá wo eléyìí yóò yẹ́sì mo sọ náà mo ní ti lò kan lọ tàbí láàjẹ ọjọ́ wa ń ọ̀rọ̀. wá wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ tó gùn débi ọlọ́ni afẹ́ fi ọ́ sàmì bá ti gbókù dìde kó o rí báyìí kó o lè mọ̀ agbára ọlọ́run ọba tóbi ọjọ́ kan yìí ń bẹ mọ́nà amánà bíláhì wà ẹni kan ìgbọ́ ìgbà ọjọ́ kan ìgbọ́ bẹ̀rẹ̀ níbi pé ká mọ̀ wípé kan. ìgbà tó lọ́wọ́ bá fẹ́ fi ọjọ́ kan hàn nìyẹn kí lọ́lọ́run kọ́kọ́ ṣe fún ọlọ́run kọ́kọ́ pa á fa àmàtà hùn. èrò pàlàyé mi tiẹ́ ṣé pàwọ́ akóhun ṣé gbogbo wa ti mọ̀ lódodo àbá àmọ́ lódodo ẹ̀ dá mi lóhùn a ti mọ̀ lódodo kèfèrí gánà pé òun kùnà ọkàn lẹ́yìn ikú nínú ìgbọ́jọ́ ọkàn ìgbọ́ òní ní nígbàgbọ́ sí ti ọ̀sẹ̀ lẹ́nu sáré. ìrùkọ́rọ̀ mi yẹ wa ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ wípé ara ń bẹnu sàárè anabi muhammad sallallahu alayhi wa sallam anabi ní lọ́jọ́ kan ó wá kọjá lẹ́gbẹ̀ẹ́ sàárè méjì anabi ní innahuma la yu'adhaban àwọn méjèèjì tí ń bẹnu sàárè yìí wọ́n ń jẹ̀yà lọ́wọ́ wa ma yu'adhabani fi kabir ìyà tí ń jẹ wọ́n kì í ṣe nǹkan tó tóbi lójú ẹ̀yìn èèyàn ní ń jẹ wọ́n yà ntí ń jẹ wọn yíyà kì í ṣe tẹ́yìn èèyàn wò ikú kankan tó pàtàkì arábìnrin fa ama ahaduhuma ọ̀kan nínú wa fàkàánà yamshi binnamimati olófòfó lòun ọ̀gbọ́ tẹnu eku òròfẹ́ yẹ lòun ìyá rẹ̀ ní jẹnu sáré lọ́wọ́ yìí o arábìnrin ẹlẹ́ẹ̀kejì fàkàánà la yastatiru min al-bawli fàkàánà la yastanzihu mina libawoni riwaya ta arábìnrin ẹ̀kejì nínú wọn bọ́ bá táàbà tán kì í táàbà níbo mi arábìnrin kẹ́ tí ń bá ń tọ̀ kì í wá bóòní tọ̀wọ̀ sí ni máa ta sóun tí ń bá ń tọ̀ ìtọ̀ á máa ta la kéèyàn ọ máa tọ̀ ìyẹn ni láàyè sẹ́tìrù kì í fi gàgá sáàárín òun àti tọ̀ rẹ̀ kéèyàn máa tọ̀ kítọ̀ máa tọ̀ ta síyàn la ara tí wọ́n fàyà nù sáré yìí sẹ́ni kọ̀ọ̀kan wáyé wá lè káyé ìgbà tó ti tọ̀jú tọ̀tà sí la. àkákú lọ́lọ́run lànà mi fi ní wà má yọ àdàbà ni fi kabir ní tí wọ́n ń torí ẹ̀jẹ̀ yà kì í ṣe tó tóbi lójú ọmọ ẹ̀dẹ́ yàn ṣùgbọ́n tóbi lọ́dọ̀ ọlọ́run. ọ̀pọ̀lọpọ̀ ni ọ́ tọ̀ tá bó ṣe yọ nǹkan ọmọkùnrin náà jáde ní ó ṣe dùnú ṣòkòtò nígbà bá wọn arántí tó bá dé mọ́sáàsì tó fẹ́ kírun yóò ní àmọ́tò ah, ọ̀tá wà yóò wà gbálẹ̀ kínní lọ yọ tààbà ẹlòmíì tó bá fẹ́ tààbà ọ̀tọ̀ tán inú ṣòkòtò náà ni yọ máa tààbà sí abẹ́rẹ́ nǹkan àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ yọ kẹ́ bomi báyìí yóò sì máa inú ṣòkòtò náà lọ́fọ̀tọ̀ sí ṣòkòtò náà ni ó sì fi kírun. ìgbàgbọ́ pẹ̀lú ọjọ́ ọ̀kan yìí ó bẹ̀rẹ̀ níbi ìgbàgbọ́ pé á kù ìgbàgbọ́ sí tí ó ṣẹlẹ̀ nínú sàárè pé wọ́n bi wálé rè béèrè máa dínúkà kí lè sìn ẹ́. ọlọ́run ọba ọba tó rà rẹ́ká ní pé ọyá wá wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ máa wo kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ ọyá. kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ dàá fẹ́ fi ọ́ sàmì ó rí i kí kẹ́tẹ́kẹ́tẹ́ ó ti jẹrà ó ti parẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ti jẹrà fún ọgọ́rùn ọdún ibi kẹ́tẹ́kẹ́tẹ́ wà ebi ti pa akọlẹ ibi kankan lọ ó ti kú ó ti jẹrà tanyanya ó ti di yẹ̀pẹ̀ ṣùgbọ́n gbogbo nǹkan bá kú tán yóò kú egungun òdi ibi a máa ṣẹ́kù ọlọ́run wá ní wàá ń bọ́rọ̀ ìlàlẹ̀ ìrọ́ọ̀mì. ọ̀yá wa wo egungun yẹn máa wo máa wo àwọn ibi tí àkúnmí rẹ̀ sùn sí. Si máa wo àwọn egun kẹ́yífà náà ṣíṣò ha máa wo báwọn ọlọ́wọ́n bó ṣe máa gbàjọ kẹ́yífà náà ṣírò ha bó làwọn ọlọ́wọ́n bó ti jàmá ẹ̀ lọ́wọ́ sì rànjú níwò làwọn egun sì ń sara wọn jọ fúnra wọn wọ́n sì ń sara wọn jọ egun sì tò tán kò sẹ́ẹ̀nà ń bẹ̀ egungun lásán kọ́kọ́ tó torí pé ńgbà tọ́lọ́ ọbọ̀ sọ̀rọ̀ ẹran ó fi fún mà sí eléyà ó túmọ̀ sí wípé egungun lásán kọ́kọ́ dúró ná tí ràkúnmí tó dúró tí kẹ́tẹ́kẹ́tẹ́ dúró lé egun lásán lójú rẹ̀ báyìí ti ṣe wò thumma. ọlọ́run ní lẹ́yìn náà lẹ́yìn tí egun rẹ̀ ti tò tán àwa dẹran bò ọlọ́run ọba dẹran bò kẹ́tẹ́kẹ́tẹ́ la ní kẹ́tẹ́kẹ́tẹ́ báyìí tún lura ló tún kọ́ ọ lójú rẹ̀ tí wọ́n sọ fún ọlọ́ni falama tábà ìyá náà làhù. ọlọ́ni ìgbà tó náà fojú ara rẹ̀ rí tọ́hàn sí kedere ah, ó ní mo mọ̀ pé kò sí ntọ́lọ́wọ́n bọ̀ lágbára láti ṣe ìgbàgbọ́ sí ọjọ́ ọ̀kan yìí ó bẹ̀rẹ̀ níbi ìgbàgbọ́ wípé lọ́jọ́ kan yọjọ́ kan tá a padà sọ́dọ̀ ọlọ́run bó ṣe wulẹ̀ ká máa ṣọ́ra tó a padà kú náà ni wàmà ńlámúyà mú ti bí sáyé fì. tanawa atil asibaabu. tanawa atil asibaabu. Bo wàlí máa wò tó tanawa atil asibaabu wáhìn. alámú yàmú ti bì sáyẹ́fì ẹni olóhùn ológun èèrè eh, ìfẹ́ kún ọmọ lọ sàmì ń dà bí wọn bá fi dà pa ọ́ máa ta rẹ̀. nǹkan mi ọ̀pá ọ́ ẹni ọkọ̀ ọ̀gbá nǹkan mi ọ̀pá. tànáwó àti fagbata afẹ́ dá sí okùnfà akú ikú ẹ̀yọ̀ kan náà nípa Musa aleyhi salatu wa salam ká má gbàgbé ìgbàgbọ́ ń bi ọjọ́ kan ibo ló ti bẹ̀rẹ̀ ibi ikú màláíkà kú dọ́dọ̀ rẹ̀ ó kàn wọlé tọ́ anábà Muhammad sallallahu alayhi wa sallam ní tí kú ọba máa wá láwòrán èèyàn ni ọkàn rò lálejò lọ́wọ́ àwòkọ́ ó ní mọ̀ pé rẹ ló dé gbà tó dé lu ànábì wa Musa hadithu Bukhari tọ́lá làáfíà ni o ẹ̀mí lọ́wọ́ àgbà ànábì Musa àríkà àlejò lé ọmọ fẹ́ máa ṣiṣẹ́ kíṣẹ́ lára mi ìgbé ọba gbà lẹ́sẹ̀ lójú gbà tó gbà lẹ́sẹ̀ mọ̀lẹ́kà kó wa padà sọ́dọ̀ ọlọ́run ó ní rẹ̀ ọlọ́run ó ní ọ̀ràn mi sí ẹrú kan la yuridul maut bàhásítánì ila abidin la yuridu al-maut àwọn kan máa kọ́ ọ ilé ọlọ́run ẹni ọ̀ràn mi sí ẹrú sìn rẹ tí ọ̀fẹ́ kú ni kọ̀fẹ́ kú ọlọ́run wa pe anabi wa musa aleyhi salatu wa sallam eré musa yìí ṣe ẹni mọ́nà sí ọ tó fi ṣe bá ń fún ọ̀dà ìtì mẹ́mbẹ̀ ni wípé lọ wá ẹran àgbò tàbágùntàn tàbí ẹran kan náà àwọn ẹran òsì kọ́ wá gbọ́wọ́ lé lẹ́yìn iye irun rẹ tọba wà ní abẹ́ ọwọ rẹ iye ọdún ló lò láyé ìrò pé gbọ́ mi yé ọlọ́run ní kó ọwọ́ lé ẹ̀yìn ẹran báyìí tọba bá gbé ọwọ́ lé tó bá tó bù bá iye irun wà níbi ọwọ́ rẹ̀ tó lábẹ́ ọwọ́ iye ọdún ni ó lò láyé bá gbé ọwọ́ lé ewúrẹ́ irun mélòó lè lè wà lábẹ́ ọwọ́ èèyàn dá thousands yóò tó tí ó bá tó one million ọlọ́run ní ká anabi wa musa lọ sí bẹ́ẹ̀ musa wa ní pé òkè tí n bá wa ṣe tí n bá wa lo gbogbo ọdún nǹkan kí ni ó padà wá ọlọ́run ní o ah, ó ní ọlọ́run bá ń sẹ́ǹdì ẹ̀ padà wá mo ti ṣe tán ìgbàgbọ́ nípa ọjọ́ ọ̀kan yìí níbo ló ẹni ọba mọ̀ kó òun kù tí ọmọ ntí ọlọ́ọ̀ba lọla yóò di ẹrù ọ̀run mọ́rùn ẹ̀ mẹ́rù rẹ̀ yàmá ní ya yàmá ti là máa lọ wàlà wàlà àbò wàlà. ọba tó láàrẹ́ ga ó jẹ́ yóò akọ́jọ́ kan yìí ń bẹ èyí ò dóni gbàgbọ́ òdodo tí ọba gbọ́jọ́ kan yìí gbọ́ anábì pa àwọn fámìlì rẹ̀ jọ ó ní gbogbo ní tẹ́ ẹ bá mọ̀ kẹ́ fẹ́ bí mi láyé yìí o tọ́ba dọjọ́ àlìkìyàmà láògùn ni à ń kún mí náà lọ́ọ́ ìṣe ìhà yìí ní ilé gbàyìn lẹ̀ o anábì pe ọmọ rẹ̀ Fatima ó ní rẹ̀ Fatima bí mi nu dúkìá mi láyé ní ìsìn tọ́ba dọjọ́ ọ̀run tọ́ba dọ̀run wọlé gbàǹkankan fún ọlọ́dọ̀ ọlọ́run ibẹ̀ ìgbàgbọ́ nípa ọjọ́ kan yìí bẹ̀rẹ̀ níbi ìgbàgbọ́ nípa kú jata anabi muhammad sallallahu alayhi wa sallam náà fẹ́ kú wọ́n bi léèrè pé sí ọ̀sẹ̀ mi sí abẹ́ ọmọ bọ̀ lọ́sọ̀dọ̀ lọ́hùn anabi ní ila rafiki àlà ẹjẹ́ máa lọ ọ̀dọ̀ ọlọ́run ọba ti yá agbẹ́rẹ́ ọkọ nígbàgbọ́ pákú ẹni tí ọba nígbàgbọ́ nípa kú ẹni tó bá nígbàgbọ́ ń pa kú jàre. tí ń bá ti ń dáyé ní ọmọ di ẹrù ikú mẹ́rù ẹ̀ ikú ìbá mùsùlùmí lójijì mùsùlùmí gidi ó gbọ́dọ̀ máa di ẹrù rẹ̀ kó máa di ẹrù ikú máa. bá a bá ti ń di ẹrù ká máa dẹrù kú mà torí pé kọ̀sẹ́ni máa ta afẹ́ dá sí ọlọ́run bó bì wá léèrè àwa àwọn òbí wa ọlọ́run ni ó béèrè èèyàn gbọ́dọ̀ máa gbé ayé ẹni tí bá ń gbáyé tí ọba máa run tọ̀run mà kò sí nǹkan tí ń pè láburú láyé tí ò ní lè ṣe ṣùgbọ́n ẹni tí ń bá ń bẹ̀rù ọ̀run mẹ́rù ẹ̀ ntí ò ní fẹ́ kíkú ọkọ àwọn lé lórí kò ní jẹjẹ ìrùkọ́ agbọ́mìyé àwọn ẹlòmíì lọ ṣe ṣìnà wọn kó mọ́gùn ṣé tó fẹ́ ni tó bá kó mọ́gùn kí ni ó ṣe yóò ní ẹni tí ó bá jẹ́ gidi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò ní débi ṣìnà débi pé yóò kó mọ́gùn ìrùkọ́ àlàyé mi yé wa ìgbàgbọ́ náà ọ̀run fẹ́ bí lára tí mo wá jalè tí mo wá kú báyìí kọ́ kí ni wàá máa sọ fọlọ́ torí àwọn èèyàn lọ jalè bẹ́ẹ̀ wọn á mọ̀ wípé wọ́n ti kẹ́ iná ẹ̀lẹ́tíríkì síbi owó ti jí nǹkan wọ́n ń jí báyìí iná sì ń gbé wọn sì ń yájú sọ́dọ̀ lọ kí ni wọ́n wí fọlọ́ nǹkan náà àmọ̀ ìyá wa ní sọ́njọ́ ní tá à ń pé ẹnìkan ó wá jí láptọ̀pù ní mọ́ṣáláṣí ní sùkú ó jí láptọ̀pù láptọ̀pù tó wá jí tuntun ni tó wá pé ah laptop yìí mà make sense tuntun kejì only thing tí mo need tí màá fi return tuntun ni pé kí n rí power pack ẹ̀ èyí sàṣọ fún ìtàn ni pé wọ́n ṣe eh, tuntun ni so tuntun tó jẹ́ yẹ ó wá jẹ́ kó wọ̀ lójú wa pé ah àfi kí n gé ẹ̀jẹ̀ power pack ẹ̀ ọba power pack wọ́n bá mú <laughs> ó gbé laptop lọ ẹ̀jẹ̀ kò rí mú ṣùgbọ́n dọ̀ wá power pack wọ́n mú torí pé kò ní gbàgbọ́. wàtàdàrúnà ọlọ́run ọba ní pé oore kájúkájú lẹ́yìn ènìyàn fẹ́ràn ẹ wá pọ̀rùn tì ẹ ní mọ̀ wípé ọ̀run òjijì ni ó dé ni ó dé ìgbàgbọ́ nípa ọjọ́ ọ̀kan ó bẹ̀rẹ̀ níbi ìgbàgbọ́ nípa pé ká mọ̀ pa kùnjọ kan tí àwọn tó dáa jùlọ nínú ẹ̀dọ́ ọlọ́run ọba tó láàrẹ́ka tọ́lọ̀ ń bá lè pa wọ́n ẹja mọ̀ kó yọ o. tá bá mọ̀ pa á kú tá a bá ń sọ̀rọ̀ gbàgbọ́ ń jọ kan ìyá nígbàgbọ́ ń pa ẹ̀ yóò bí fún wa ní check and balance tá a bá jó lórí ká mọ̀ wípé àwọn tí máa ń bẹ lábẹ́ mi yìí kí ni ìwé fọlọ́ là ń pa wọn anabi muhammad sallallahu alaihi wa sallam anabi sọ fún balakutu sí mo ọlọ́wọ́n bá dógóńgó fún yín ọ̀dà tọ́lọ́wọ́n bá wá tiẹ̀ bí ń àwọn sábẹ́ wọn ni a jẹ́rìí kó o jíṣẹ́ o sì ojú nkankan anabi ni Allahumma fashhad ilé ọlọ́run jẹ́rìí pé wọ́n ti sọ pé mo jíṣẹ́ pé o ẹ̀rù ń bà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀rù ọ̀wá bà wá níta àwọn onírin kíkà wa náà sáà ti gun jíìpù bó o ṣe gun jíìpù láyé bẹ́ẹ̀ ló ṣe máa lú ẹnu náà lọ́hùn tó bá ṣe kọ́nà tó ọgbà rí ọ̀dà tó o ṣe rí ọ̀nà tó ọgbà rí tó bá dá ìgbádùn rẹ̀ nínú àlìjáná ojú bẹ́ẹ̀ lọ ìgbàgbọ́ nínú ọjọ́ ọ̀kan ìgbàgbọ́ tí máa tẹ̀kì ọmọ ẹ̀dẹ́ èèyàn ni ní nàìjíríà wa akẹ́kọ̀ọ́ àwọn èèyàn mọ̀ di pírẹsidẹ́ǹtì tẹ́ máa kú sórí oyè àbí bẹ́ẹ̀ kọ́ ni lórí pírẹsidẹ́ǹtì gbogbo àwọn àṣọ nkankan wọn à sì lágbára ara ẹni tó di pírẹsidẹ́ǹtì tí wọn ò gbé fún ó kú sẹ́wọ̀n ara ẹni tí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ tọ́lá àwọn kan ò ní débẹ̀ wọ́n kú sórí ẹ̀ ààrẹ ni eh, ẹni tí wọn dìbò fóònù tó fa gidigba tó lẹ́ni tí ń bẹ níjọba lọ tó ń gbàjọba lọ́wọ́ rẹ̀ ikú wọlé tọ̀ bó ṣe lè tó ẹni wọ́n dìbò fún tó díbẹ̀ ọlọ́run bá mọ ọ́dọ̀ odidi gómìnà ń bẹ abáàtì bàbí gómìnà Kaduna orí oyè lọ́wọ́ a ọlọ àbí ọlọ ọlọ mínísítà ti lọ lẹ́nu àwọn tó débẹ̀ nísìnyí lè máa náyà ẹ̀. tí kú bá lóun dé sánwó oníṣe sálọ ilé oníṣe sálọ kò sì wáá sí láàmà fáwọn kò sí ibi tá a fẹ́ gbà sálọ ntí ìgbàgbọ́ nínú ọjọ́ ọ̀kan yìí ó bí fún wa ní check and balance ká máa ké gbogbo bó ṣe wulẹ̀ ká máa dì tó á tùpalẹ̀ wájú ọlọ́run ọlọ́ni yahoo ma tó bẹ́lẹ̀ sàrọ́ ìrù ọlọ́ni lọ́jọ́ tí gbogbo ń táwọn èèyàn fi pamọ́ tí wọ́n ń pè ní kọ̀kọ̀ tí ó di gbangba ẹ̀já bẹ̀rù ọlọ́run ọba ọba tó láàrẹ́ ga nínú ìgbàgbọ́ sí ọjọ́ ọ̀kan yìí síwájú okú nígbàgbọ́ nípa àwọn kankan tọ́lọ́run ọba ni wọ́n ṣẹlẹ̀ láyé tó ní í ṣe kan yìí torí tá a bá ń sọ̀rọ̀ ń pa ìgbàgbọ́ ń pọ ọjọ́ kẹyìn tá a bá mẹ́nu débẹ̀ àti sọ̀rọ̀ ń pọ ọjọ́ ìgbàgbọ́ ń ti gbàgbé hadith jibril ìgbà tó dọ́dọ̀ anabi muhammad sallallahu ó ní fa akhbirni saa anabi fún mi ń ro ń pa àsìkò ọjọ́ gbèǹde anabi ní àtẹ̀mí tó ń bi àtiwọ́ tó ń béèrè àjọjọ máa ń ní àwọn àmì yẹn ìgbàgbọ́ nínú wọn ara àgbàgbọ́ ń pọ̀jọ́ àwọn àmì yẹn wá pín sí méjì alamatu sáà ni wọ́n máa ń pè alamatu sáà ti kúbọ́rọ́ alamatu sáà ti sọ́gọ́rọ́ a gbọ́dọ̀ mọ̀ pé ọjọ́ kan ń bẹ tí oòrùn ti ń wọ̀ wọ̀ báyìí ibi tó ti jáde ń lọ́jọ́ kan a gbọ́dọ̀ ó ní kí anábà Muhammad sallallahu ó ní àsìkò ọjọ́ kẹyìn òní tó tá a fi rí ọmọ tí ó máa pàyà rẹ̀ àti bàbá rẹ̀ ní ti ń ṣẹlẹ̀ báyìí nílẹ̀ lárúbáwá táwọn ọmọ ya kàwá rí ju tó ń sì pa bàbá àti ìyá àwọn kan pa bàbá àti àwọn ń jẹta tó táwọn bàbá rẹ̀ pa nítorí pé kí ni àwọn ìwọ̀n ń sọpọ́tì ìjọba burúkú yìí anabi sallallahu alayhi wa sallam ó ní wípé sinfani min ummati lam arahuma àwọn méjì kan ń bẹ nínú àwọn tí wọ́n ń pera àwọn mùsùlùmí wọ́n ń bọ̀ níkànnì ìgbà èmi ò ní fojú mi kàn wọ́n. anábìíní pé qawmun ma'ahum siyatun àwọn èèyàn kan ń bẹ tí wọ́n ń bọ̀ tí wọ́n mọ̀ mú bílálà kiri yadribuna biha an-nas wọ́n sì máa ń na àwọn èèyàn táwọn èèyàn ò sì jẹ̀bi ìyà ìyà táwọn èèyàn ò jẹ̀bi ẹ̀ wọ́n sì máa fi jẹ wọ́n à ń jẹ́rú ẹ̀ láyé ni wà ní sáà nínú àmì àmì àmì ara àgbàdọ́gbọ́jọ́ kan ní ká gbarun tá ànábì wíwù ẹjẹ́ wá bí ara léèrè pé ṣé ti ń ṣẹlẹ̀ àbí ọ̀ṣẹlẹ̀ ànábì ní kí àwọn obìnrin tí wọ́n wọṣọ tí wọ́n sì wà ń hòhò ṣé ti ń ṣẹlẹ̀ àbí ọmọ ṣẹlẹ̀ màáyìláàtò mọ́mìláàtì àwọn ni wọ́n máa ṣe nǹkan tọkùnrin fi síjú ọ̀dọ̀ wọn. ru'usuhunna ka asnimatil bukhtil ma'ila tẹ́ ẹ bá wọrí wọn báyìí bíi kí ìràkúnmí ni ó ti rí. wọ́n mọ̀ fi lògbòlògbò báyìí àwọn ni o fi fún musara gẹ́gẹ́ bí ah, kí lọ. àwọn àmì kéékèèké ń bẹ báyẹn sọ fún wa tá a fi máa wípé àlọ́jọ́ ńgbà bá ti rí àwọn àyàn láti mọ̀ wípé ń eh, ń sọ. nínú ìgbàgbọ́ ẹni kíkà gbà pé ẹnìkan bẹ ti ń jẹ́ màdí sí tàwọn nínú wípé mú padà sọ̀kalẹ̀ kìí ṣe padà bọ jésù táwọn èèyàn ń sọ o tá a bá ní ọ̀rọ̀ ìgbàjọ́ ń pọ́jọ́ kẹyìn láàmú à ń sọ yóò gbà sìkò àyà yà á sì parí ẹ̀ lónìí mo rò pé àti ká máa sí díẹ̀ báyìí náà àti ká máa sí díẹ̀ máa ń. náà. ni ẹni ọba gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lóòótọ́ tó sì gbọ́jọ́ kan ìgbọ́ àwọn nǹkan kan ń bẹ tójú rí láyé lójú rí ó tó yẹ tí bá lè dúró déédéé ó náà lọ tọ́ba wa lè dúró déédéé táwọn kan bá jẹ́ láyé táwọn àbùkù kan bá kàn kó mọ̀ rò pé gbé o lọ́lọ́ ní tiwọn náà ń bẹ lọ́dọ̀ táwọn èèyàn kan bá ní wípé àsìkò tẹ́ ẹ fi lọ kírun ó ní táwọn ó ti pa tí wọ́n á torí ẹ̀ tí wọ́n wá kírun tí wọ́n sì rówó pàǹtòtọ́ tí wọ́n wá lówó jù ọ lọ àwọn ò ní lẹ́sàn lọ́rùn ìwò ni táwọn júnior rẹ̀ ń bi iṣẹ́ tí wọ́n bá máa ẹ̀ǹbẹ́sì tí wọ́n owó tí wọ́n ń jí tí wọ́n ní pé ọ̀gá ọ̀sán jì tí wọ́n ń kọ́lé tí wọ́n ń lọlé alárànbarà tí wọ́n ń ṣe gbogbo ẹ̀ àwọn ò ní lẹ́sàn lọ́rùn ṣùgbọ́n wọ́n ń kọ́ fàlàhùn. láàbí sọ wípé ìgbàgbọ́ ń pọ̀ ọjọ́ ọ̀kan ìgbàgbọ́ tó yẹ kí a máa dìmú káàkiri tó bá àwọn tí ń ṣèjọba lé alórí bá mọ̀ àwọn pàdé ọlọ́run lọ́jọ́ kan ìyàwó ò ní tó báyìí tábà tiẹ̀ jẹ̀yà rárá ìlú ti ń wàrà táwọn sì wàrà jẹ. àwọn èèyàn wà á ṣiṣẹ́ wọ́n wá ń gba afusa àwọn èèyàn wọ́n tún fi hàn dáa pẹ̀lú náà àwọn tó bá tiẹ̀ gbá fúsá àwọn tó máa dúpẹ́ fọlọ́hún àwọn kan ò rí kankan gbà. bẹ́ẹ̀ bá wà lẹ́yìn dasẹ́rẹ̀ tẹ múra kankan kankan kan tákàǹtì àwọn ọ̀gá yín báyìí dún ẹ wọlé padà kọ̀tá ẹni tó wá fi kankan mọ́ pàdé ẹnìkan ó ní ẹ̀yin òṣìṣẹ́ tẹ lẹ́yìn gbà fúsá ẹnìkan lọ́lọ́run bí ọlọ́lọ́run bó bí wa tó bá ti pẹ́ ẹ ṣe fúlù àwọn àfọyín ní àfọ̀ ó ní tó bá ṣe pé kì í ṣe áàfù tẹ̀ ń ṣe là ń fún yín lówó ẹ̀ ẹ wọ̀ ká ṣé bẹ́ẹ̀ wá ní àyíwẹ̀ kọ́ ó tó bá ṣe pé fúlù lẹ́ ṣe tá a wá fún yín lówó áàfù ọlọ́run òbí wa ṣùgbọ́n tó bá ṣe wípé áàfù tẹ́ ẹ ṣe là ń fún yín ọlọ́run òní bí wa ní kankan ṣé ó ní point àbí ò ní point ẹ má jà ṣàbòsí ó ní point àbí ò ní point ọ̀gá <laughs> torí pé àwọn náà ṣáàfù ni wọ́n ṣe àbí ṣáàfù wọ́n ṣe tẹlomi ò ṣùgbọ́n tí wọ́n bá bẹ̀rù ọlọ́run tí wọ́n bá fún ọ ní àfùláyé ọlọ́run bọ́ bọ́ kọ̀m̀púlẹ̀tì ẹ̀ níbi tá à ń ìyàwó ọmọ yìí ẹ gbẹ̀sán yín pé lọ́dọ̀ ọlọ́run fàlà hóòmù. ọlọ́run ní ń bẹ lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni tí ó wáyé títí ò ní bá ẹni ọba mọ ọlọ́run ní wọ́n yàn jẹ láyé wọ́n rẹ̀ jẹ kò tún ní nǹkan kan gbà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n tó o bá mọ ọlọ́run ọlọ́run ọgbẹ̀ tó yẹ fún ẹ. wàhálà ọjọ́ ti lọ. ọlọ́run ọba ṣe náfìyù nǹkan méjì nítorí àwọn ọmọ akéwò ó sì náfìyù khawfu ó sì náfìyù huznu ó sì náfìyù páyà ó sì náfìyù bànújẹ́ ọwọ́ àlùkọ nígbà tí ó sì náfìyù khawfu ìgbà wa ó wà sí náfìyù huznu ọwọ́ àlòfíìlì yẹn ṣe èèyàn fa falakọ́wùfù alayi falakọ́wùfù alayihim olùkọ́wùfù bẹ́ẹ̀ ó kọ́ ni kò sọ yìí kí falaya kọ̀fù ìgbà tó wá débi húsnù oní wàlá húsnù oní wàlá hàn éèfé éèfé ọlọ́run sì mí àti lólùgbàgbé òdodo ọlọ́run sì mí lólùgbàgbé òdodo ẹni ọba gbàgbọ́ òdodo kò ní í ṣe kọ́ òfòfò sẹ́rí inú lárúbáwá tí wọ́n bá lówó kọ kò ní gbà àsàbátú wọ̀dàwà àmúni kò sí gbà kan tá a fa yóò máa jẹ́ ọkọ rẹ̀ tí ò ní fìgbà kan jẹ́ mọ́ ìrọ̀pálàyé mi ti yẹ ṣùgbọ́n tá a bá lo fíìlì tense ni a ní ṣe past tense ni àbí present tense ni àbí ó ti ó ti yé nìsín tí nǹkan bá ti lè jẹ́ fíìlì yóò ní í ṣe pẹ̀lú gbà tọ́ba jẹ́ ó kọ gbogbo ìgbà ni kò ní í ṣe kọ́ọ̀fù fún wa láyé nítorí ìgbàgbọ́ wọn ẹni ọba nígbàgbọ́ nínú ọlọ́run ọba ọba tó láàrín kò sí tí ó ṣẹlẹ̀ sí tẹ́rù ọmọ ọba torí ọmọ òye pé kí ni ó ṣe mí tọ́lọ́ ọba ti kọ́ ọmọ mi ni ó ṣe mí láyò sí bánà. ìta àfi ń bẹ̀rù àwọn ń tà ń bẹ̀rù wàláì torí pé gbàgbọ́ wò pé ni àwọn bẹ̀rù ayé wọ́n bẹ̀rù nǹkan kan àwọn kan ń lé mi kiri àwọn kan gbàṣẹ́ lọ́wọ́ mi tí n bá mà ṣe báyìí mo mà lè ní pọ́blẹ̀mù bí iṣẹ́ tó sì jẹ́ sìn láéláé ẹni ó bá nígbàgbọ́ tó yè kooro ní bẹ̀rù ìrọ̀pálá yé mi yé wa ò ní bẹ̀rù àwọn àyà kan lágbólé yín ò ní bẹ̀rù àwọn ọ̀rẹ́ rẹ bí wọ́n bá sá ọ lẹ́pa kàkà kó o ṣubú òkè lọ́lọ́ àwọn èèyàn ń bẹ wọ́n sẹ́nìkan lẹ́pa ẹni padà wá ń sọ yí pé tó ń bá travel tó ń kàn lọ́ọ̀jì síbì kan láàrin ijọ́ méjì ijọ́ mẹ́ta owó tó ń wọ́n gbà ó ju owó oṣù àwọn tí wọ́n láwọn sàn lẹ́pà lọ kì í sọ owó oṣù rẹ o kò sọ̀rọ̀ owó oṣù owó kàn lọ́ọ̀jì síbì kan fún one or two days àwọn tí wọ́n ṣalẹ́kọ̀ọ́ pé ò ní rí bí ìwọ̀ owó oṣù wọn ò tó ọjọ́ mẹ́ta tó fi sùn bì kan sọ́ga ni àbí ó lọlẹ̀. àmọ́ bí náà àmọ́ ìwádàá mi yá lórí sí àlekáyà má ọjọ́ ti lọ ibi tá à ń lọ ni wípé ẹni ó bá nígbàgbọ́ nínú ọlọ́run ọba tó láàárẹ̀ ga kò ní bẹ̀rù kankan láyé lẹ́yìn ọlọ́run ìbẹ̀rù àwọn nǹkan mí bẹ̀ kì bá ti ṣe wá ìbẹ̀rù ló sún adé ìgbà tí gbàgbọ́ ọ̀yanjú ẹni tí ò sí gbàgbọ́ àwọn àyà àwọn ayé àwọn nǹkan lẹ́mìí rẹ̀ náà àtàwọn bí ó kéré ó kéré ẹni tí àwọn nǹkan ò ní máa fi lápè ká máa sọ fún pé à ẹ jáde sọ̀rọ̀ ara yín tó náà mọ̀ wò pé síyàn ah, náà ní nídìí láti jáde sọ̀rọ̀ ara rẹ̀ báyìí lóòótọ́ ó yẹ kéèyàn náà máa rò kíní wo. ṣùgbọ́n ẹni tí gbàgbọ́ rẹ̀ bá pé tọmọ ọlọ́run tọmọ ọjọ́ kejì ó mọ̀ pé a kò kúrò ẹ̀ lápàdé ọlọ́run lọ́jọ́ kan. fàlà òun fún un. wàlá òun fún un àlàyé kò sí bẹ̀rù fáwọn nítorí ìgbàgbọ́ wọn tó pé wàlà hàn àwọn èèyàn kan ń bẹ ẹ̀mí wọn balẹ̀ láyé ní wọn ba wọn gbádùn láyé ní wọn ba ìbànújẹ́ lọ́rọ̀ wọn jà sí lọ́jọ́ àlùkìyàmà ẹni ọba gbọ́ ọlọ́run ọba gbọ́ kò ní í síbẹ̀rù fún kò ní í banújẹ́ ń gbọ́ ọba pàdé ọlọ́run gbàtí gbogbo wọn bá pàdé ọlọ́run ọlọ́mọdé àríbànújẹ́ he gbogbo ní tí ọ̀tẹ̀ alọ́run ti ń bẹ lọ́dọ̀ wa ọlọ́run bá gbé kó òfin dùnú pààrọ̀ ẹ̀ innahu ala kulli shay'in qadir subhanaka táwa rẹ̀ ń tó níbẹ̀rẹ̀ ọ̀yà. níta sọ ni wípé òrùka gold kò dáa òrùka onírin kò dáa iron bó tó bá yẹ pé silver ni òun ló dáa anábìínà lò ká silver lọ lọ náà ṣé bẹ́ẹ̀ lèmi wà àbí òsì náà. وعليكم السلام ورحمة نعم نعم ìsọkúsọ ni o ìsọkúsọ ni wọn ọjà wọn ọjọjọjà ìgbà Musa gba lẹ́sẹ̀ gẹ kò kí mọlẹka kù kò mọ̀ kò mọ̀ ṣùgbọ́n nǹkan wòye pé ẹni yìí ó wọlé mi lọ́nà tí ó tọ́ ó tún wá fẹ́ mọ́ sí kò abẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kọ̀ yàtọ̀ kéde kí wọ́n wá jà lọ ah, oh. <laughs> ìyẹn bá mọ̀lẹ́ka kú jà ó ní ó ti bàjá sùnmọ́ láti gbà náà ni mọ̀lẹ́ka kú ti wá wá ń wo èèyàn mọ́ láti ti àgbà táwọn bí Musa ti ṣe tó ṣe yẹn kọ̀ wá níwọ̀ èèyàn mọ́ ṣùgbọ́n kò sẹ́nìkan tí ó kú tó bá ti fẹ́ kú ẹ máa sọ ẹ̀rì tí yóò ràn jùmọ̀ ọ̀kan ni mọ̀lẹ́ka méjì ó ti dùn síwájú àwọn tí ó gbẹ̀mí ẹ̀ tí mọ̀lẹ́ka kú bá ti lè dọ́dún èèyàn báyìí mọ̀lẹ́ka kú síyà ni ó jẹ àbíkú ni wọ́n ti wà ń bẹ́ẹ̀ bọ̀ àwọn ò ní súnmọ́ bẹ̀ wọ́n á retí kó mú ẹ̀mí ẹ̀ jáde tó bá ti mú ẹ̀mí ẹ̀ jáde wọ́n jàgbà lọ́wọ́ ẹ̀ ẹni wọ́n bá jẹ́ èèyàn dáadáa aṣọ tó dáa tó funfun tó ní tùràrí ibẹ̀ wọ́n fẹ̀mí ẹ̀ sí aṣọ dúdú wọn mú wá fẹ̀yìn àbù aṣọ dúdú ọlọ́run bọ́ sànù wa subhanakallah ok. èèyàn ní ká má máa fárí ọmọ o ṣùgbọ́n ká ní ẹni tí yóò bá fárí ọmọ ó ti dáràn kan ní tí mo torí ẹ sọ bẹ́ẹ̀ nìyẹn o torí ibi táwọn èèyàn máa ń sáásì ní wípé wọ́n kú ti ní èso ọ̀ràn àyàn ní tí mo ń sọ yẹn o ìlànà ànábì ní ká fárí ọmọ a ti sọ̀rọ̀ wípé àgbọ̀dọ̀ ya ọlọ́run àtànábì ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ èèyàn èèyàn máa ń fárí ọmọ ni mùsùlùmí máa ń fárí ọmọ ẹ̀ ẹ̀hìn ọ̀yá ìyẹn ọ̀dà ara ti fi yẹ kéèyàn ọ̀fà náà bọ́ bá sì dára kéèyàn ọ̀fà naam wa aleykum salaam. Ah, kò ní wá bá àyàn má bíi tànàbí Mùsá irọ́ ni wà á láwùrọ̀ èèyàn wà á láwùrọ̀ èèyàn naam wa salaam ok. bẹ́ẹ̀ kó fi ṣe sàdákà hàn ah, mm. bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni orí kọ mbẹ subhanaka allahumma wa hamdika ashhadu an la ilaha wa alaykum salaam ah ìyókù dọ̀ la àbí ọ̀yà àwọn alátẹnujẹ ṣé nígbà tí wọ́n gbé lọ síbẹ̀ yẹn ó wà conscious àbí ó wà conscious ntí mò ń béèrè kó ń farabalẹ̀ ṣé nígbà tí wọ́n gbé e lọ ṣó wà conscious àbí ó wà conscious ọmọ ó sì tẹ lọ́rùn kan gbé òun lọ kò sí náà wọn ní kírun sí yẹn la kò sọ̀rọ̀ mọ́ kò sọ̀rọ̀ mọ́ tó pé kò mà bóyá ó ti dákú ìrìnàjò adán mọ́kànlú lọ́bẹ̀ tí tí ò mà sí ṣùgbọ́n tó mà sí tó náà sì yọnu sí ara tá à ń sọ fún wa nù ìgbàgbọ́ nítorí wọn sì pààyàn lé lórí ló má ta kèsì ní títí ń ṣe é bọ̀ o ẹni ọlọ́run bá pa sí di oògùn tó lọ́n fi kọ́gùn mọ́fẹ́ di ẹ̀jẹ̀ òun wẹ̀ ó ti di ológun nìyẹn ó sì ẹ̀bọ̀ kú nìyẹn tí wọ́n ń pe mẹ́ta ọlọ́kan lé lórí sàmì ó lòún gbàgbọ́ tó bá gbádùn náà ibi tí ó máa lọ nìyẹn àwọn èèyàn tẹ́ máa ní agbé lọ sí hospital hospital kọ́ wọ́n gbé wọn lọ àwọn nọ́ọ̀sì kìtún ṣe nọ́ọ̀sì tó lọ sùkú o àwọn tí wọn kọ́ṣẹ́ wọn ni wọn ní àbọ̀nìkọ́ ah, dá nọ́ọ̀sì ní tọ́jú rẹ̀ ẹni tí ọmọ kankan wọn wà mọ́sálásà pọ̀ fún wọn ní hospital ni tàbá àwọn kọjọ maternity kọjọ kankan àwọn hospital yẹn pọ̀ lẹ́jẹ̀ ìbàjẹ́ kọ́sọ́ńtò kí wọ́n gbé lọ láwùtẹ́ẹ̀kì kí wọ́n diagnose ẹ̀ kan sọ ti ń ṣe tipa aláwọ̀tẹ́kì ọba ká yóò rí fàásì fẹ́ tipa àbí ọba ká yóò rí fàásì uch tó bá ṣe pé kọ́ lọ́ máa jẹ́kọ́ ni yóò kù wọ́n sọ fún pé lọ́ máa jẹ́kọ́ ó رضي الله عنه سبحانه